ẹ mọ̀ pé ìgbà kan tí ètò orin iṣẹ́ ìbẹ̀rẹ̀ ṣíṣe ìbẹ̀rẹ̀ sí máa wá sókè máa ní tó fẹ́ máa ní strength nílùú yìí àwọn ọmọ tí ò lówó àwọn ọmọ tálákà àwọn tálákà ni mo máa ń pè wọn ní the opportunity fún wọn láti láti dèèyàn ńlá pẹ̀lú talent tó ní but tó wá di stage kan tó yẹ pé àwọn ọmọ olówó náà wá ọmọ olówó náà wá join nínú iṣẹ́ yìí àgbẹ̀ eh, owó dẹ̀ ní gẹ́gẹ́ yìí rèé tó bá ti wọnú nǹkan ó máa ń jẹ́ kó ó máa ń fún ní ó máa ń gbé lárugẹ ni so ó wá jẹ́ kí àwọn ọmọ tí wọ́n lówó tọkọ̀ ní talent wọ́n lè kọrin mọ́ so most of the things ta máa ń ṣe easily tẹ́gbọ́n mi máa sọ pé ah orin yẹn dùn mo like ẹ mo play ẹ ó wá di pé ah báwo dẹ̀ ni kí ló wà fún iṣẹ́ ta lè ṣe fún ẹ ṣó yẹ so nǹkan tí mo rí pé obstacle tó wá wọnú industry yẹn so pé o kọrin tó dùn sí nǹkan kò ń ṣe pé yẹn nìkan ni ni ó dúbẹ̀ gbọ́dọ̀ náà ní pé gbọ́dọ̀ ní bàbá ń gbẹ́jọ́ ọkọ ní nǹkan tó ti kó síbì kan tó lè fi inú gbéra sókè. ní ilé box ara mi tó gbé mo jẹ́ music producer ẹni tó máa ń tó máa ń pàlù tó máa ń lùlù mú ìṣe mú mọ́ ṣe mú mọ́ dáadáa èyí mo dẹ̀ ti ṣiṣẹ́ fáwọn èèyàn náà àpapọ̀ pé mo máa ń kọrin fúnra mi. so irú tó bá jẹ́ èèyàn bẹ́ẹ̀ wàá máa gbọ́ oríṣiríṣi orin láti old school sí new school ìran Barrister wàá gbọ́ Kollington wàá gbọ́ Wizkid wàá gbọ́ Davido wàá gbọ́ ìran Angelique Kidjo wàá gbọ́ American artist náà so that ọpọlọ ẹ máa jí tó bá fẹ́ ṣiṣẹ́ fún yàn ò ní máa wà nínú kéèjì kan pé orin kan tó máa gbọ́ so mi lè sọ pé orin mi wà nù box kan bọ̀ màá kàn sọ pé orin tí mo ṣe ni pé African music ni mo máa ṣe so máa pẹ̀lú africano because orin tó pé kò sí ẹni tó wà láfíríkà tí ò ní láìkẹ́ ẹni tó bá dẹ̀ láìkẹ́ African music máa láìkẹ́ orin mi so ó jẹ́ like African Class ṣiṣẹ́ orin mo ti ń ṣiṣẹ́ yẹn gan sẹ̀rù nísìn mi ní fẹ́ pẹ́ra mi lólùyà ayàwòrán mà pẹ́ra artist tó draw ẹ̀ mo ti ṣe exhibition mo ti ṣe DJ ẹ̀ kò ń ṣe DJ o mo ti ṣe exhibition tó pé ọ̀yàn máa wo iṣẹ́ mi tó máa rà mo dẹ̀ ní àwọn clients tó ń bá mi ṣiṣẹ́ so nǹkan tí mo study school yẹn so mo máa fi mo fi ń make owó so tí n bá tiẹ̀ ṣe music mọ́ I know say music ó ní ó ní life span ó lè jẹ́ bá ti forty five fifty mo lè má máa ṣe active music màá kàn máa perform once in a while mo lè wá fall back bóun nìkan fẹ́ máa ṣe bọ̀ nísìnyí mo ń ṣe wọn àti ọjọ́ ń ṣiṣẹ́ pọ̀ music àti art for me tí n bá ṣiṣẹ́ lórí tí n bá wà lórí stage tí n bá wà ní studio máa ń yà kan ni. so mama mi má gbà mí sí ni pé eh, first of all lọ́run ni because gbà mí yẹn eh, wà á kọ́ jókòó wà á máa wá right word torí pé àti wá hook sórin kò easy torí àwọn èèyàn ti kọ́ di sí tó bá ní pé ó fẹ́ máa kọrin pé kò fẹ́ máa kọrin wàá máa kọ nǹkan táwọn ti kọrí wàá ti wá nǹkan táwọn yóò tí ì sọrí tó pé dẹ̀ máa wọnú ara wọn tó bá gbọ́ tó máa wọ wọn náà kí yẹn mí ara ọlọ́run náà ló máa fún ẹ ìyẹn wà bọ́ ọgbà míì máa kọ́ máa ń jog máa ń ṣe máa ń jog máa lọ sí gym mi ń ṣiṣẹ́ tí mo wà ní gym ẹ̀wọ̀n ń ronú àwọn quiet time tí máa ń ní ẹ̀ máa ń help mi láti mi kì í lo any inducive drugs or mi kì í lo tajútajú mo ránṣẹ́ gọtọnà bá ti fún wa la máa ń